bismillah alhamdulillah suma salatu wa salamu ala rasulillah ikhwata liman assalamu alaikum wa rahmatullahi wa barakatuh ada ọpẹ́ tó pọ̀ fún Ọlọ́run adẹ̀tọ̀rọ̀ ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam eléyìí ni fikiru Ramadan part two understanding Ramadan part two pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run ibi tí a dúró sí ní apá kìíní òun náà láti gbé ní apá kejì à ń ṣe àwọn àlàyé yìí kí àti àwa tá à ń sọ̀rọ̀ àtẹ̀yìn ọmọ ìyá wa tẹ̀ ń gbọ́ wa ká lè jọ soríire láyé àtijọ́ ọ̀gbẹ́ndé alkiyama abẹ́lọ́n ọlọ́njẹ́ àjọpàdé inú ọgbà Firdaus níbi tá a ti máa gbádùn níbi tí ò ní sóoru níbi tí ò ní sóǹgbẹ níbi tí ò ní sébi níbi tó jẹ́ pé gbogbo ń tá a fẹ́ kóra ró ń bẹ̀ nínú àwẹ̀ àálà fẹ́ẹ̀sì sí lọ́fẹ̀ẹ́ lọ́n ọlọ́njẹ́ àsoríire ibi tí a dé lẹ́yìn ìgbà tá a ti ṣàlàyé kíní kí ni ìdájọ́ àwẹ̀ rọ̀mọ̀bọ́ náà àwọn àǹfààní wo àbáwọn ọláwo lọ́wọ́ àǹbí àwẹ̀ àwa bọ́ síbi bó o la ṣe máa ń múra alẹ́ de oṣù rọ̀mọ̀bọ́ náà àti wá sọ pọ́ìntì méjì a ti ṣàlàyé pé ká tú bá lọ sọ́dọ̀ ọlọ́run kúrò níbi àwọn ẹ̀ṣẹ̀ wa ká lè wọnú rọ̀mọ̀bọ́ náà lẹ́ni tó ti tú bá ìyẹn ò lè jẹ́ kí àtìrí tọ́lọ́run ṣe kó rọrùn torí pé tá a bá tú bá àwọn ẹ̀ṣẹ̀ yìí tún lè kó bá wa ká má rí tọ́lọ́run ṣe nu rọ̀mọ̀dọ́nù tó ajá sí pé gbogbo oore tá a ní bẹnu àwẹ̀ yóò bá forú ẹrú bẹ́ẹ̀ rú ọlọ́run mọ́jì òfò wa rú a ti sọ̀rọ̀ nípa ká tún àníyàn wa ṣe ara ń tá a fi máa múra lẹ́ẹ̀dẹ̀ Ramadan òun nìyẹn àáfàá lára ẹ̀ náà ni àtàfà kùhù sí àkàmì síyà ara ẹ̀ ní ká lọ gbàgbọ́ yí àwọn àdájọ́ tọrọ máa wẹ̀ wàtàálùm àkàmì Ramadan ká lọ mọ àwọn kí ni ìdájọ́ eléyìí tó ní í ṣe pẹ̀lú oṣù yìí ká gbọ́ ààwẹ̀ rọ̀mọ́dán yìí ká dẹ̀ tún gbọ́ àwọn ìdájọ́ eléyìí tọ̀rọ̀ mọ́ àwọn oore wo ní bẹ́ńbẹ́ irú ẹ̀ náà lọ farú àwọn àlàyé tá à ń ṣe àáfàá lọ́nà tá a lè gbà ṣe eléyìí pọ̀ nínú ọ̀nà tá a lè gbà ṣe ni pé kálukú wa ká wo èdè wo lọ́rọ̀ wà lọ́rùn ká wá ìwé kan méjì mẹ́ta mẹ́rin márùn nínú ìwé táwọn àáfàá ti kọ lórí ọ̀rọ̀ ààwẹ̀ àbáwẹ̀ rọ̀mọ́dán náà kàkà àbá aláwọn tíra ńláńlá ńlé tọ́já sí pé àwọn chapters nínú ẹ̀ ọ̀rọ̀ àwẹ̀ lọ́sọ ẹjẹ́ àkà àwa tá a bá fẹ́ kan lè ka lárúbáwá èyí tí ń bẹ lórí àwẹ̀ ọdọọdún láàmú rí tuntun ka gbogbo ẹ̀tàn lọ́dún kan àyè tó o tó kà gan o tó lè gbàgbé tuntun kó tó máa fresh lọ́pọlọ a gbọ́dọ̀ mọ àwọn wo lọ́rọ̀ máa wẹ̀ o àáfàá lẹ́nu irú ẹ̀ náà lọ ìwọ tó jẹ́ pé lóòótọ́ o lè ka èèbò o lè ka lárúbáwá ṣùgbọ́n ọlọ́run ò jẹ́ ọ̀rá yé ibi tí ara ń dráìfù mọ́tò rẹ lọ òòtún ara tẹ́lẹ̀ ìbọnú pléyà rẹ dvd rẹ kọ́ máa gbọ́ ibi o ti dọ́gbọ́n dénú ilé tó o ti dọ́gbọ́n gbórí lẹ́lẹ́ pílò tó o ti ń dọ́gbọ́n sẹ́mi tó ti rẹ̀ ọ́ látàárọ̀ tó o ti wá nẹ́tíwọ́ọ̀kì iṣẹ́ ilé ayé lọ ibi o ti dé ara kan jẹnẹrétọ̀ tó o sì fáànù orí dọ́gbọ́n ara máa pléèrú àwọn lectures táwọn àáfà tí wọ́n jẹ́ ni tí wọ́n ṣe tí wọ́n fi ń ṣàlàyé àwọn àdájọ́ ìmọ̀ ẹ̀sìn lórí ààwẹ̀ ọmọ ọdọ́gbọ́n gbọ́ ibi ètò ọba ti rí pé àwọn abala kan ò yí ọ èyí ó tún dọ́gbọ́n béèrè béèrè arapa múra lẹ̀ de ààwẹ̀ nìyẹn kọ́mọ̀ jẹ́ pé orí àìmọ̀ kan àlàjáhalin orí àìmọ̀ kan làwẹ̀ ọ̀wà àdébáwa ndìrẹ́ ìrìbà sírọ̀ tá a wà ní nímọ̀ tó kún kẹ́kẹ́ tó lórí ààwẹ̀ àáfàá lọ́lọ́ ní fásálù ahala dikiri nkuntum láàtà alamu ẹbí àwọn tí wọ́n bá nímọ̀ nípa ẹ̀sìn àwọn tí ìmọ̀ ẹ̀sìn ti ń bẹ lọ́dọ̀ wọn ẹ wọn o tẹ́yìn bá rí i pé ẹ ní mọ̀ ń pa àwọn ń tẹ́ ẹ fẹ́ béèrè torí náà a lè katira a lè gbọ́ dánilẹ́kọ̀ọ́ a ó bì so àálìlẹ̀ ìlàmọ̀ àáfàá ní kódà a tún lè bi àwọn onímọ̀ léèrè nípa àwọn nǹkan tí ò yé wa nípa ọ̀rọ̀ ààwẹ̀ ìyẹn jẹ́nu àwọn tá a fi máa múra lẹ̀ de ààwẹ̀ rọ̀mọ̀dọ́ àáfà lára ń tá fi máa ń múra alẹ̀ náà ní àṣẹ idad shari ramadan bitẹ́kọ́wà lọ́ọ̀ì subhanahu wa a gbọ́dọ̀ lékún ìbẹ̀rù ọlọ́run ìbẹ̀rù ọlọ́run wa kájí ó lékún ìbẹ̀rù ọlọ́run ọ̀dẹ̀ kò sínú ju nǹkan méjì náà lọ sótìyá àbí òye o fíìlù tọ́ àt wájìtì náà bùlìmọ̀ àwọn tọ́lọ̀ ń bá ní a ṣe ká gbìyànjú ká máa taratara ṣe àwọn tọ́lọ̀ ń bá ní a jìnà sí ká jìnà sí wàtàzáwàdù fàínà kọ́ìrọ̀ záàdì tẹ̀kùà bí ọlọ́run bá ń sọ̀rọ̀ ajé ó ní ẹ pèsè ilẹ̀ ẹ múra alẹ̀ ṣùgbọ́n olórí ìpèsè kìí ṣe láìsí tẹ́ ti fi tọ́ọ̀kì lé yín o olórí ìpèsè kìí ṣe bọ́ǹfìtà tó ti kúnnú lé yín báyìí olórí preparation kìí ṣe àwọn jíńjà tíì tó ti wà náà lé yín kódà kìí sòròrò epo pupa èyí tẹ́ ẹ ti rà bẹ́ẹ̀ bá ní gbogbo eléyìí létí ọ̀bà síbẹ̀rù ọlọ́run oore rọ̀mọ́dán náà ò fòyín ru tó bá rí bẹ́ẹ̀ olórí ìpèsè lẹ̀ òun náà ni ìbẹ̀rù ọlọ́run so gbogbo tó bá jọmọ́ ń máa ṣe nù Islam a fẹ́ ni a fẹ́ gbààwẹ̀ ni a yọ sàká ni a fẹ́ lọ ájì ni a fẹ́ ṣe dáadáa sáwọn òbí wa ni a ṣe dáadáa síyàwó àtọmọ wa a fẹ́ ṣe dáadáa sáládùúgbò gbogbo ń ta ṣe nínú ìsìláàmù ẹ̀yẹn rúṣẹ́ ọlọ́run ní tó lóore jù òun ni ìbẹ̀rù ọlọ́run o ká máa fi pèpè àlẹ́ ọlọ́run jájọ ṣe oríire ayé àti ìjọ gbèǹde alkiyama ẹ̀yin arúsìn ọlọ́run àáfàá lárapá tún múra lẹ́ẹ̀dẹ̀ ramadan òun ni siyamu báàbí ajam minshari shaaban ara ẹ̀ ní ká gba àwọn àwẹ̀ ọjọ́ kan nínú oṣù shaaban a ti rí àdìs lọ́dọ̀ ọ̀yá wa pàtàkì umina umina aisha àǹfààní látọ̀dọ̀ ọ̀yá wa an umil muminin aisha radiyallahu wa wọ́n ní máa rọ̀ àìtú wasallam ramadan ìyá wa ọlọ́run bá ní wọn wọ́n láwọn ò rí odidi oṣù kan láyé kánàbí ọ̀wá gbáwẹ̀ for complete month nìkan ni ẹ̀jẹ̀ adi ádàbù kan mú bẹ́ẹ̀ nínú ìlànà súnà lẹ́yìn rọ̀mọ̀dọ́nà kò dáa tó kéèyàn gba odidi oṣù kan ìlàsẹ́ máa ń ṣàlàyé fún àwọn àáfàá wa kọ̀ọ̀kan nílẹ̀ yorùbá àtàwọn ọ̀dọ́ náà tán nífẹ̀ẹ́ ọlọ́run tán fẹ́ sin lọ́hùn pé kọ̀ọ̀bá lánàá súnà mú ká gba odidi oṣù rajab ká tún fi odidi ṣàbánù tẹ̀ ká tún jẹ̀mọ́ odidi rọ̀mọ̀dọ́n kọjẹ́ ninety days àbí àbí eighty seven àbí eighty eight àbí eighty nine àbí whatever oṣù mẹ́ta léra wọn ká tún wá gba mẹ́fà nínú ṣàwàl ìyẹn ò kí ń ṣe dáàbù nàbí jí sallallahu alaihi wasallam pé nìkan nífẹ̀ẹ́ ọlọ́run ó sì fẹ́ ṣe tọlọ́run àti ìrẹ́ ń tó lè ṣe tọlọ́run tánàbí sallallahu alaihi wasallam ìwọ́tọ̀ ọgbà oṣù mẹ́ta léra wọn tó ti ṣẹlẹ̀ rí tíwọ́ náà ṣe náà fílà lórí rákẹ̀ ẹ̀yọ̀ kan kó o sì kábákọ́ra kó o kà sọ́rọ́tù nìfà kọ ọ̀ka alimron kì í wá sí pọ̀ ọ̀ka lásán ànábì farabalẹ̀ ká ni tó bá débi ọ̀rọ̀ àlùján náà yóò tọrọ àlùján náà tó bá débi ọ̀rọ̀ náà yóò ní kọ́lọ́ ọ̀la òun bí iná bánàbí ṣe wá máa ṣe náà fílà tí máa fa agùn nù ní yá wa tí wọ́n gbà díìsì wa náà nígbà wọn sọ náà fílà ànàbí wọn lànàbí ṣe náà fílà àjọ kan tẹ́sẹ̀ rẹ̀ torí kọ̀rọ̀bọ̀tọ̀ tẹ́sẹ̀ tí ń wú tó ti ń dán látara pànàbí pẹ́ wọ́n tún ní pé náà fílà àtànàbí àsálà máa ń ṣe fàlàtà sal anihusni iná wàtúlì iná náfìlà yẹn máa ń dá a gan tànàbí ọ̀farabalẹ̀ kakẹ́ yóò tún wá gùn ànàbí ò sì tún kíbiraka mẹ́jọ yóò tún fi wítìrì lé ọlọ́run bá ní wa Muhammad sallallahu alaihi ànàbí nífẹ̀ẹ́ ọlọ́run pọ̀ ṣùgbọ́n ó wo àwọn ìjọsìn fún wa ibi tán ni a dúró sí ta bá dúró bẹ́ẹ̀ so ti yẹ ká gbààwé oṣù mẹ́ta lànà ànàbí Muhammad ìyá awawa wá wa wà máa rọ̀ àìtù fi ṣáárì akitaro siyaman min fi ṣàbàn bi wa máa ń gbààwẹ̀ pọ̀ gá inú ṣàbàn ni àwọn òtún rọ́ṣù mi ti máa tó ń gbààwẹ̀ tó ṣàbàn wọ́n ní kánà yasumu ṣàbàn kùlà níbo mi kánà yasumu ṣàbán ìlà kọlíla kánà yasumu kùlà oríṣiríṣi àwọn ìwáyà ti lọ wá wọn lànàbí àmọ́ fẹ́ gba gbogbo ṣàbán tán gan àwọn àfáàní ànàbí àmọ́ fẹ́ gbà tán ni so níbòmí ó ní ìlà àkọlí ìlà àfi díẹ̀ tó rà àti rádi ìfì mẹ́yìn tànàbí wa sallallahu alaihi ti alihi ti wọ́nu pe pé tí rọ́mọdọ́n bá ti kújọ́ kan àbíjọ́ a gbọ́dọ̀ fi àwọ̀ ẹjọ́ kan àbíjọ́ méjì kó so tó jàmọ́ tí ọba rí bẹ́ẹ̀ àṣẹ tànàbí máa gbà jù ní highest days nínú ṣàbán kìí kọjá bíi twenty eight ọdún tí jeta bá jẹ́ thirty méjì ọdún tó bá jẹ́ twenty nine á lò fìjọ kan lẹ̀ nínú àlàyé táwọn afáà ṣe nínú àwọn ṣẹ́rí o wọn fún hadith ìyàwó Aisha yẹn so alimoyim káwa náà ṣe kí ni o ká máa gba ààwẹ̀ tó pọ̀ díẹ̀ nínú oṣù Sha'aban kọlọ̀ǹkó fún wa ní eléyìí ṣe nírọ̀rùn so àwọn tá a bá ti gba ààwẹ̀ tó pọ̀ alhamdulilayi tí ó bá ti gbà náà kò sí tó burú mbẹ̀ bẹ̀rẹ̀ àwọn àfáà tún ní àwọn àlàyé mi ìtànṣe lórí pé tíṣà bàbá ti pín sí méjì téèyàn gba àwẹ̀ tẹ́lẹ̀ so lè gba àwẹ̀ àbí ò lè gba àwẹ̀ wallahu alam kò sí tó burú ó lè pàápàá tó bá ti rí pé kóun ọgbà àwẹ̀ yẹn kò ní sọ òun dọ̀lẹ́ tọ́ràn yẹn ó wà á dé ṣe kíni o ó ti weak tí ọ̀wà lọ àfẹ́ǹtì ọ̀ràn yẹn ẹjẹ́ àgbìyànjú arapa àmúra lẹ́ẹ̀dẹ́ Ramadan náà ní ká nù ni ziyadatu kiratil kódà ń tọ́ fún mùsùlùmí gidi kọ́ máa ka kùránì ojoojúmọ́ tóró ti wà ní àdìsí ẹ̀ ń ti ń ka tó ń tó àyà fifty lójoojúmọ́ kò ní jẹ́ mínàlá gàfìlín kò ní jára àwọn afọ́fúngbẹ́mu ara àwọn afọ́nufọ́ra so ó kéré jù kò yẹ ká mọ̀ máa ka kùránì àyà fifty lójoojúmọ́ pé ó ti ẹ̀ worst kéèyàn náà fi lè kóònù àwọn gàfìlín àwọn òpònú ayírada afọ́fúngbẹ́mu títọ́ lọ́hùn ṣùgbọ́n nínú ṣàbáàn yìí ká tó jẹ́ kìràní ìwà kíkà kó tó lọ òkè díẹ̀ bẹ́ẹ̀ tó kí wọ́n parí kùránì kan nínú gbogbo àwọn oṣù ìjìrá tó pari lè parí bí ẹyọ kan àbọ̀ àbí méjì nínú ṣàbáàn yìí lẹ́ni tó múra pé inú rọ̀mọ́dọ́n nǹka mẹ́wàá nǹka mẹ́jọ nǹka méje nǹka márùn ajẹ́pọ̀ ti ń dọ́gbọ́n a ń gbìyànjú yorùbá ní máa sọ wí ohun ìsọpáàdì ìsìn ni o so a rí i pé tójú ọba tó togun ojú tó ti kíni o ó tó ti lé so ìwọ́ tó ọlọ́run fẹ́ẹ́ sílọ̀ nínú Ramadan mò ń rọra àmì tí mò ń sọ̀rọ̀ àtẹ̀yìn ọmọ ìyá mi tẹ̀ ń gbomi ẹ jẹ́ kí ìbádáwọ̀ tó lékún níwọ̀nba sí ta àti ń ṣe é bọ̀ nínú Shaban pàápàá jùlọ mímọ́ tìláwà Quran àfáà wa Salma bunu Kuhail wọ́n ní àwọn sálàfù lè wú mọ́ wọ́n ní kánà yòókọ́lù ṣáàrù Shaban ṣáàrò kùrọ wọn ni wọn máa ń sọ pé tí ṣáàbàn bá ti wọlé pé ee ṣáàrò kùrọ oṣù àwọn tán máa ń ka kùránì pọ̀ òun ló ṣe kíni òun ló dé yìí kódà kan nínú àwọn sálàfà àfàwà habib bùnú àbí sábìt wọn ní ìdá àdákàlà ṣáàbàn kọ́là àádà ṣáàrò kùrọ wọn làáfà wo ni oṣù àwọn tí máa ń ka kùránì òun ló ṣe kíni òun ni ó ti dé yìí ara àṣẹ sí àwọn sálàfù lèwú mọ̀ òun ni àáfàá wa ibn rajab alhafiz ibn rajab alhambali wọ́n mú díẹ̀ wá nínú àwọn àsáàrù wọn yìí nínú tírà àwọn làtọ́ iful ma'arif wọ́n mú díẹ̀ wá ń so torí náà àwa tí a jẹ́rúsìn ọlọ́run ẹ jẹ́ ká tún lékún nínú ìmọ̀ tìláwà quran àáfàá lára tá a fi múra lẹ̀ di ramadan òun ni sísan ààwẹ̀ tá a jẹ tẹ́lẹ̀ ààwẹ̀ tá a jẹ tẹ́lẹ̀ nínú rọ̀mọ̀dọ́nà tó lọ kásán pàápàá jùlọ kálukú wa ká ṣiṣẹ́ lára àwọn ìyàwó wa láwa tá a bá ti márì àwa tọ́lọ̀ ní ká ti máa di grandpa àbá àti láwọn ọmọ obìnrin tán ti mature àwa náà ti ń bí àwọn ọmọ tán ti ń wọ secondary school lọ́mọ obìnrin tán ti jẹ́ pé àwọn náà ti ń lè ṣe nǹkan oṣù so ti ń jẹ́ pé èèyàn mature lọ́dọ̀ obìnrin nìyẹn nínú ọ̀rọ̀ àwọn onímọ̀ so tó yẹ pé òun náà ti ń ṣe nǹkan oṣù ó ti mísì àwẹ̀ márùn-ún méje mẹ́ta méjì àbí ọjọ́ tó bá fi ń ṣe nǹkan oṣù rẹ̀ á ṣèwádìí ṣé ìyàwó wa ti dá tiẹ̀ padà pàápàá àwọn ìyàwó wa so ìmí lè jẹ́ pé ní ìsìn ọ̀tọ̀ ní pọ́ńsẹ̀ nǹkan oṣù níye ẹjọ́ ìmí ò lè jẹ́ pé oyún ni ó lè jẹ́ pé ń tọ́mọ lọ́tẹ́ pé dídí àwẹ̀ táàtì ni ò ní gbà tó bá ní kó wọn bàbá ìtí ọba ètò aago méjìlá ọmọ ò ti fà á fìn ojú rẹ̀ ó ti máa pòòyì ara àwọn òbí tó yẹ pé wọn èlé gbà àwẹ̀ a sì rọ̀ bí èmi róbìn tó yẹ pé olóyún ìbejì ló tún lóyún ẹ̀ ó sì gba gbogbo àwẹ̀ complete ẹ̀yìn Ramadan ló bímọ pé alọ́pọ̀sẹ̀ kan sí méjì lẹ́yìn Ramadan ṣùgbọ́n ọlọ́run ò hàn wọ́n léèmọ̀ ṣẹ̀rí àyọ wọn kò nú àwọn tó lè mọ́ gbáwẹ̀ nígbà bá débẹ̀ ó wà nù tá a nínú fíkì Ramadan series yìí kọ́lọ́n kó tọ́ wa sọ́nà jẹ́mọ́ tó bá rí bẹ́ẹ̀ ká gbìyànjú ká rí ìyàwó ọmọ wa obìnrin àwọn àbúrò wa obìnrin tán ti bàlágà tán gbénu ilé wa tó jẹ́ pé àwa là ń ṣètò tí wọ́n ń jẹ tí tán jẹ lọ́dún tí ń bọ̀ ẹnu iye ọjọ́ tó kù ká jẹ́ kí wọ́n tún gba ààwẹ̀ rọ̀mọ̀dọ́nà tó lọ kí mi ò má bá wọn ní ibẹ̀ ṣùgbọ́n obìnrin tó já sí wípé ọjà àwẹ̀ ọdún méjì mẹ́ta mẹ́rin fẹ́yìn èyí tó tún báyìí kò tún dájú pé lè gbà á kí làwọn àdájọ́ tọrọ mọ́ odidi àlàyé mo ti lódidi lecture ọ̀nbẹ ní wẹ́bsáìtì dáwà nàìjíríà tó jẹ́ pé àwọn èèyàn ti dáńlódù ẹ̀ rẹpẹtẹ àwa náà dẹ̀ ti share rẹ̀ rí nínú àwọn pílátífọ́ọ̀mù wa tá a ti máa ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ àwọn tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọrú ìdájọ́ báwọn àti sọ̀rọ̀ tó pọ̀ lórí rẹ̀ kọ́lọ́wọ́n bá lékè ọlá kó ṣàánú wa kó dẹ̀ fún wa ní àgbọ́yé ẹ̀sìn rẹ̀ so mo fi láì pé a lè sáàchì fún lẹ́kítọ̀ yẹn mi ò rántí tọ́pìkì ẹ̀ dáadáa bẹ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ obìn àti Ramadan fasting so topic yẹn mi ìrántí dáadáa bẹ̀ lecture yẹn wà detailed lórí àwọn àdájọ́ tọrọ mọ́ obìn ọ̀gbàwẹ̀ bó ni ó ṣe san gbàwo ni ọmọ gbà gbàwo ni ó san fídíà àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ti wà lórí lecture yẹn tá a ti ṣe kọjá kọ́lọ́n kó tọ́ wa sọ́nà kí ló kàn wá láàrin ni pé arapa múra alẹ́ di Ramadan ààwẹ̀ tá a jẹ tẹ́lẹ̀ ẹ jẹ́ ká gbìyànjú ká san àwọn tá a jọkùnrin náà wà lórí ìrìn àjò ara wọ̀nyàn láàfíà àwa tí ìsandì sìn ẹ̀jẹ̀ á tètè san arapa àmúralẹ̀ di rọmọbọ́ọ̀nù òun nìyẹn kọ́lọ́n kó sànù wa. àáfà larapa tó múralẹ̀ di rọmọbọ́ọ̀nù jìtìnàbù shahan wàlẹ̀ hẹ́gìdì wàlẹ̀ bàkọ́bọ̀ bainal muslimin fi shari sha'ban. arapa àmúralẹ̀ ni pé gbogbo àwọn àǹbáyàn já àǹbẹ́nìkan sọ̀tà à ń ṣe kórìíra ẹnìkan inú níbí ni gbogbo àwọn tá ní malice tá ní àìgbọ́ra ẹni yé ẹjẹ́ àparí ẹ̀ báyìí kí rọmọdọ́n tó dé o ẹjẹ́ àparí ẹ̀ o mo ti kóòtù àdìsí àfáwà Abu Musa al-Ash'ari lẹ́ẹ̀kan àtàdìsí àfáwà Mu'adh ọmọ Jabal ọlọ́nkọ́ bá ní yọ́nú sí wọn o nínú àdìsí ìmáàmù wa Tabrani ìmáàmù Bayhaqi ìmáàmù wa Ibn Majah táwọn àfáwà ní hadithun hasan so kí lọ́wọ́ àbẹ́ náà ni pé ọlọ́run ó nìkan yẹ ọkàn àwọn ẹrú wò tó bá ti di ìdajì òru ṣàbán wọn ó sì máa forí jì wọ́n àyàfi àwọn tó bá mú nǹkan mìíràn mọ́ ọlọ́run ẹlẹ́bọ àbáwọn méjì tí wọ́n ń bára wọn yòdì tí wọ́n ń bára wọn jà jàmáà ẹni tó ti lónìí bárajà mọ́ yá o ẹni tó ti lónìí sálámọ̀ yá sálámọ̀ o pé o èmi ò bínú ìjà ti parí o mọ́tò bá àyàn di wọnú rọ̀mọ́dọ́ náà ìyọnú ọlọ́run là ń wá o làwọn èèyàn ń kú báyìí o ẹjẹ́ àṣẹ tí ó jẹ́ àwálùjá náà ní o já sórí rẹ o so arapa àmúra afọ náà ni pé ọba wa láyé ìdè arúlé wàlbáhájà ìlà yìí walhamdu wa shukur aláàbùlógìrì arápá múra alẹ́ èdè rọ̀mọ̀dọ́nà òun ni pé tọ́lọ́mbà ní káwé kí ló wá ó ti máa dọ̀bá ìgàn àáfà bí mo ṣe ń sọ̀rọ̀ yìí i'm already feeling ramadanic mo ti ń fíìlì àwẹ̀ àti ìdùnnú ẹ̀ báyìí ọlọ́run mo bí ọ rọ̀mọ̀dọ́n fourteen forty four ìmọ̀ ìjẹ̀wọ̀n ọgbà lẹ́yìn mi ọlọ́run ṣàánú mi àtàìmọye àwẹ̀ nínú ìsẹ̀mí ayé yìí jama ìdùnnú ti bá wa báyìí rọmọdán yìí wọlé wàhálà ìdùnnú ti wà lára wa inú wa sì ń dùn oṣù kan ti súnmọ́ wa báyìí kódà bí kó èsì dé láàárọ̀ ọ̀la ni inú wà lára tiwa báyìí kí lọ fẹ́ máa banú jẹ́ sí pé rọmọdán ń bọ̀ èèyàn mélòó gan ní jẹun ẹ̀mẹ́ta lójúmọ́ mọ́ nàìjíríà tí gbogbo àwọn kọ́ńtì ayé bá tiẹ̀ ń tẹ́ máa bàrẹ̀ sí ìwọ̀lọ́ ẹ̀kọ́ ìbànújẹ́ nàìjíríà èèyàn mélòó ní jẹun ẹ̀mẹ́ta mọ́ lójúmọ́ tẹ́lẹ̀ ṣùgbọ́n kéèso oúnjẹ nínú ti wá ń dùn sí àwa mọ oore ńlá tó wà ń bẹ̀ rọmọdán náà jáde kíníkí lọ́wọ́ àbí àìjẹun kí ló wà ń bí àìmumi ah, ah, ọlọ́run mọ̀jẹ̀ àwa lọ́wọ́ lọ́wọ́ ìbànújẹ́ lè bá àyàn tó rò oúnjẹ tó romi tí wọ́n ní ọmọ ẹ̀jẹ̀ wà láì tó ní ilé jẹ́ sẹ́ńtọ́ ọmọ rẹ̀ kú ìyẹn ọ̀nà sí pé ẹ̀yẹ tó máa ń wá five alive tí wọ́n fún ní gbogbo tí tí ò ní ilé jẹ́ sẹ́ni sẹ́ àwọn ọmọ ìyá wa tí tí train kìíní ṣẹlẹ̀ sí lẹ́kọ̀ọ́ àìmọye kan ni mo ti kà online lórí ẹ̀ kódà mo tún rínú ọmọ ìyá wa kan tóun náà jóbi tó ti bá lọ tí mo rí tán gbé sórí Facebook sóun mọ̀ pé train kan pa òun bí náà ṣe ń bọ̀ ni kínú rẹ̀ wa máa bàjẹ́ pé olóore ń bọ̀ ó yẹ kó èèyàn yẹ ìmọ̀ ní èèyàn wò rọmọdán náà ń bọ̀ wàhálà wa dé wá wa ti wá ń kókó fi ta alẹ́ ayé ó ti fẹ́ẹ̀ mú tán gbogbo ọ̀làndí àjùgọ̀ tó ti fẹ́ẹ̀ mú tán ṣe máa ń múra di yẹn rẹ ọkọ máa dùn fara àáfà kán rí ìdùnnú ìtutù ojú lára rẹ rẹ ọmọ àáfà sí bí ìgbà tó yẹ ẹ kájọ àǹtí mo kó jàjọ kí ló dé ni inú mi ń dùn kínú rẹ ọmọ ẹ̀dùn pé àhàfà ah, tìláwà anyị pẹ̀lú ọjọ́ isi ìṣe òsì àrọ̀mọ̀dán ah, náà ń bọ̀ nínú dùn ẹ jẹ́ kínú máa dùn tí bá wá wa láyé á tún wá ṣe ìdáàrú lẹ́hámúdì wá ṣúkúr alábùlùgì á wà á fọpẹ́ tó lágbára kọjá sí wípé tí náà náà wà wí ara tí wọ́n kó wá ń bẹ̀ ni wípé wọ́n ní ìlàm anáwù yustahabu limanta jadada ti làwù ní ìmọ̀tún zọ̀hírọ̀ wọ́n lẹ́nìkan tọ́já sí pé oore kan oore ni wọ́n máa ń wá bá gbogbo ògbà oore yẹn wá tún bá lọ́dún kan oore tó fojú hàn ni àbí dẹ̀ra ọlọ́run kan tó fojú hàn ni. aw ìndáfà anihu nikma zọ̀hírọ̀ àbí ìnira kan àdánwò kan ìyà kan tó fojú hàn ọlọ́run là ó gbé kú òfun and juda ṣukuran lillahi ta'ala kó forí balẹ̀ fọlọ́n tán pé ní sájídá tu ṣokòrò àwọn yóò sì ní ìbímọ wò àánú kó tó wá yin ọlọ́run pẹ̀lú ntọ́lọ́ lẹ́tọ̀ sí tọ́tọ́ àáfàá nìyẹn ló fà àáfàá wa ibnu rajab alhambali alhafid ibnu rajab alhambali tí wọ́n ti tíra latoif almaarif tí mo kóòtì lẹ́ẹ̀kan yẹn náà àwọn náà ń ṣàlàyé nígbà tí wọ́n mú àdíìfì wá nípa bí àwọn àdìs tó sọ nípa sájídá tó ṣukúrú pé tó oore bá ṣẹlẹ̀ sí wa àbọ̀lọ́n làwọn ń bi aburú ká máa forí balẹ̀ fún ọlọ́run ọba àlekè ọlá àwọn náà wá ń ṣàlàyé pé ìpìlẹ̀ kan lọ́jẹ́ ẹ barabalẹ̀ o wọ́n ní adal hadith aslon fìtánì àti nas bàdú umbadon bishari ramadan wọ́n ní báwọn èèyàn ṣe máa ń kíra àwọn tí ramadan bá déhùn tí wọ́n máa kíra wọn pé akú rọmọdọ́nà wa yó akú rọmọdọ́nà wa yó ẹ̀yìn rọmọdọ́n mubarak rọmọdọ́n kẹrì rọmọdọ́n kẹrì mi yẹn táwọn èèyàn ń fa iṣu lórí ẹ̀ ọ̀rọ̀ ológa lásán ni. tọ́ra àti rí táwọn ọ̀dọ́ ti fa rẹpẹtẹ pé rọmọdọ́n mubarak lọ́dà àti rọmọdọ́n mubarak àti rọmọdọ́n kẹrì kò sí kankan tẹ́lẹ̀ rádìsì fún bẹ́ẹ̀. àwọn àáfàá àwọn èèyàn mẹ́tọ́ láàrin nasu àti rayu alimi àáfàá wa àgbà àwọn náà ń sàwọn àlàyé yẹn àwa náà kà tíra wọn pé Ramadan Mubarak fẹ́ẹ́ súnmọ́ ju Ramadan Kareem lọ àlàyé làwọn náà ń ṣe kò sáàdìsì lórí Ramadan Mubarak gan so ti yé tẹ́lẹ̀pẹ́ nìkan ní Ramadan Kareem mọ́ sọ pé ó ṣe bídíà kì í ṣe bídíà kíkí lásán ni àáfà tẹ́lẹ̀kan ní Ramadan Mubarak kọlàjà lọ sóyè àbí òye ṣùgbọ́n kákìlá pé ibo kan sọ pé kó o tó wá lárúbáwá mi pé Ramadan hani Ramadan gbẹdẹmukẹ wàhálà ilé ayé tiẹ̀ nu ṣùgbọ́n táwọn sálàfù sọ fún wa ní ẹ̀jẹ̀ agbóyé kí ni tó fa sísọ gbólóhùn yẹn ìmáàmù ibn rajab alhambali wọ́n ń ṣàlàyé fún wa pé n tí àwọn àáfàá salaf tí wọ́n máa ń ṣe lórí ẹ̀ tó bá ti rí wípé rọ̀mọ́dọ́nà wọlé inú wọn máa ń dùn kódà wọn a máa forí balẹ̀ ṣùkúrọ̀ ń lè là lẹ́ni tó ń dúpẹ́ fún ọlọ́run ọba àlekè ọlá tó ti yẹ káwa máa kíra wa ká bára wa dúnú akú rọmọdọ́nù rọmọdọ́nù bára rọmọdọ́nù kẹrí àtàwọn nǹkan míì tá a tún máa ń sọ pé àkó àwẹ̀wà yìí o àkó òǹgbẹ o ẹ̀mí ọ̀ pípọ̀ rẹ o ọlọ́run ó forí gbogbo àwọn tí a fi máa bára wa dunnú tá a rí i pé ìdùnnú ń bẹ lára wa yẹn àáfàá ní òsì tó burú ń bẹ ara ń tá a fi múra lẹ̀ de oṣù rọ̀mọ̀dọ́ náà òun ni kọ́lọ́n jẹ́ rọ̀mọ̀dọ́ náà bá wa láyé àáfàá ní lára rẹ̀ ìbúrọ́wù bímọ min hukuki nas wakọ̀dọ́ ìdùyù ara ń tá a fi máa múra lẹ̀ de rọ̀mọ̀dọ́ náà jàmá ìwà àwọn èèyàn ìwà oníwọ̀ ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ tí ń bẹ lọ́rùn rẹ tètè sákìrọ̀ mọ̀dọ́nà tó dé o pàápàá jùlọ àwọn tẹ́ ẹ bá jẹ lówó ẹ san gbèsè àwọn èèyàn kí rọ̀mọ̀dọ́nà tó tó tẹ́ ẹ bá san gbèsè wọn wọ́n ní àwọn sáláfùlì woman nínú ìṣesí àwọn ẹni re àwọn pious predecessors ara àṣesí wọn ni pé tí rọ̀mọ̀dọ́n bá ń bọ̀ gbogbo ẹni tí wọ́n bá jẹ ní nǹkan wọ́n máa ń tètè lọ san jama kí ni hikima mali hikimatu fi dhalik tí kálukú bá san gbèsè ọrùn ẹ̀ èmi san tí mo jẹ lówó ẹni tó jẹ èmi náà lówó ó san owó tèmi náà àṣé owó ara rẹ ló fi bẹ̀rẹ̀ àwẹ̀ ò ní máa wówó kí gbogbo owó tó ń jẹ́ èèyàn lówó ọ̀wá bẹ̀rù ọlọ́run nífa lọ́ọ́ sanwó àwọn olówó náà ó sì lówó lọ even tó bá ní lọ gbìyànjú níwọ̀n bá tó bá kù lọ́wọ́ rẹ san gbèsè pàápàá gbèsè tó rí pé ó rọrùn láti san ìyá aláta àdúgbò yìí tó jẹ́ seven hundred lọ́sọ seven hundred ìyá aláta náà ah, ah, ìyá ẹlẹ́gùsí tó jẹ́ two fifty ìyá ẹlẹ́gùsí tẹ́yìn mẹ́wàá bá jẹ́ two two fifty tẹ́ two five lẹ́sàn yẹn èlò ní ìsara ẹ̀gúsí tí ó tún máa ta ìyá òní ìsìn yẹn ti ṣe lóore kò ní máa wá sẹ̀mókì kò ní máa wá bí ó ṣe tọrọ ráìsì kínú àwẹ̀ owó rẹ̀ tẹ́ ẹ san òun náà fi ṣe business. ẹ̀yin tẹ́ ẹ dálé e sẹ́lẹ̀ tẹ́yìn náà ń san sálárì fáwọn èèyàn ẹ bẹ̀rù ọlọ́run fa ẹ san sálárì àwọn èèyàn kan rówó bẹ̀rẹ̀ àwẹ̀ ẹ̀yin ìjọba ẹ sanwó oṣù ńlọ́fà tó pé bí náà ní twenty three yìí ẹ̀yin tẹ́ ẹ dálé ìwé ilẹ̀ tèmi náà jẹ́ kan nù yín ẹ àwọn sáàfù yín ẹ̀yin tẹ́ ẹ dálé ìwé ilẹ̀ ọ̀rọ̀ náà lónìí àwọn sáàfù yín rọ̀mọ̀dán náà ó bẹ̀rẹ̀ bí twenty three ṣe bí sùkúù mùsùlùmí Christian tèmi tẹ́ bá sọ́sẹ́ tuntun mi ìsàn gbọ̀bá dán lìtà àti máa ṣí ni. àwọn sálàfùlì wúmọ̀ àwọn ẹni retán lọ tí wọ́n bẹ̀rù ọlọ́run torí wọn pé tí wọn ò fẹ́ káyé ó ní ọmọ nìyàn la ara ń tán máa ń ṣe ni pé gbogbo àwọn ẹni tẹ́ ẹ jẹ lásọ ẹ̀sán sọ rẹ̀ gbogbo ń tẹ́ ẹ bá rí pé ẹ jẹ àwọn èèyàn ẹ̀sán torí ọlọ́run káwẹ̀ tó dé pàápàá ìtẹ́yìn gan mọ̀ pé lágbára àti san wá ìtẹ́ ẹ̀ ní san ẹ̀sán àwọn èèyàn bẹ̀rẹ̀ àwẹ̀ pẹ̀lú dùnnú pẹ̀lú ayọ̀ pẹ̀lú owó ara wọn wọn ò ní máa yáwó kì ẹ tún kówó mi ìbòde kẹ́ ẹ fáwọn èèyàn lẹ́yìn ìgbà ẹ bá san ìtẹ́ ẹ jẹ wọ́n tán ẹ tún kó mi ìbòde àní rọ́mọdán tẹ̀ yọ ọ̀rọ̀ fáwọn ọmọ ìyá mi ẹ̀yin tó wáá jẹ́yìn lówó owó sì ń bẹ lákàntì rẹ̀ bàbá proprietor ọ̀bẹ̀rù ọlọ́run ni proprietor owó sì ń bẹ́nu àkáǹtì ẹ̀ ó sì ní àwọn sáàfù rẹ̀ sì rè wọ́n sì ń sọ́fà ọwọ́ nígbà oṣù bá parí ni ó tó san sálárì wọn ó sì lágbára owó yẹn sì wà ní àkáǹtì ẹ̀ sanni sanni on the twenty march lọ́dún 2023 twenty three tá à ń sọ̀rọ̀ yìí sótìyé sẹ́lọ́ndì twenty twenty one twenty kọjá pé àwọn sáàfù rẹ̀ àwọn náà ó rí nǹkan ra gààrí wọ́n ó rí nǹkan ra ìrẹsì wọ́n ó rí nǹkan rẹ̀ wá rí nǹkan òróró wọ́n rí nǹkan rẹ̀ rí nǹkan ẹja aláràn táwọn náà ó fi bẹ̀rẹ̀ kódà àwọn tí ó ra tí ó ra àwẹ̀ fáwọn wọn wọ́n wàá san ẹ̀yin náà àwọn tó yẹ kẹ́ ẹ transfer fún ẹ transfer fún wọn ẹ já bẹ̀rù ọlọ́run àáfàá lára tó tún kàn wá nípa múra alẹ́ di Ramadan tanzimul waqt òun ni time management a ṣètò àsìkò wa bó o la ṣe fẹ́ lò ó torí pé lè yẹtọ̀pí almuslim alistifa àdàtàmí kúlì dẹ̀kí kọ́tí fi ṣáàrì Ramadan àáfàá ní gbogbo every second tó máa di minute every minute tó máa di hour agbọ́dọ̀ lò dáadáa nù Ramadan ẹ plan bó o lẹ ṣe fẹ́ lo àsìkò yín nú àwẹ̀ àsìkò wo lẹ́ẹ̀ fi jẹun àsìkò wo lẹ́ẹ̀ fi sùn àsìkò wo ni tìlàwà àsìkò wo lẹ́ẹ̀ fi katia àsìkò wo lẹ́ẹ̀ fi gbọ́tẹ̀ sírì àáfà ara kó plan àsìkò rẹ ọ gbọ́dọ̀ máa wéèsì àsìkò ẹ lórí social media nínú àwẹ̀ Ramadan náà kájá pé gbogbo àsìkò orí whatsapp náà ni gbogbo àsìkò máa update status status rẹ̀ wo ló ń update gbogbo ìgbà náà àwẹ̀ ó kíìpù ara rẹ̀ bísì ó tún kíìpù àwọn míì náà tí wọn ò ní fẹ́ bí rẹ tí wọ́n máa wo status káàkiri ayé ìtí ọba pàtàkì máa update ẹ̀ nínú àwẹ̀ má sọ àwọn èèyàn dẹ́n tí ó wé àsìkò máa wo status kì jẹ́ fún ọ lápẹ̀rẹ̀ kálẹ̀ mi ní friend tó yẹ pé wọ́n máa update tó jẹ́ bí five hundred mo wá rí i pé ìkankan wọn update status wọn mi ní rí ìkankan wọn status yìí ń ráyè mi tì láwa àbí mo rí pé nínú àwọn tí máa operate lọ́sàn tẹ́lẹ̀ wọ́n bá dínkù by eighty percent ìtí wọ́n gan ọkà yóò dínkù tó o bá ní nǹkan pàtàkì mọ̀mọ́ póòsì jókì ranù ní àwẹ̀ táwọn ẹ̀ tó mọ̀ wéṣẹ̀ àsìkò àwọn èèyàn ẹ plan bẹ́ẹ̀ ṣe lásìkò yín mo jẹ́ gbogbo àsìkò rẹ̀ ọmọ ọmọ ibù kìí ṣe gbogbo ẹni tó bá pè yàn ní àwẹ̀ lèèyàn máa gbé kọlù ẹ̀ lábẹ́ yọkẹ́ wọn tójọ́ wèrè ẹ máa tójọ́ àná ni ọlọ́run jẹ́ ara rẹ̀ ni àlùfáàsù ti bì àáfà lára ń tá a fi múra lẹ̀ dé àwẹ̀ òun ni medical check up á lọ yẹra wa wò sá lálàáfíà sá dápé sékèsè pé náà àwẹ̀ ọkẹ̀ mọ́ ló ń lọ tẹ̀síìrì lọ́rẹ́ wọ́n bá fẹsẹ̀ kọ́ tí wọ́n bá sọ pé ah, ìfọ̀pá rẹ̀ ló ti wọ́n two ninety yìí o ojú wa sọ dápé sójú wa lè ka kùránì dáadáa ṣé ẹsẹ̀ wa lè rìn níwọ̀nba sọ́wọ́ wa lè drive afẹ́ drive mọ́tò nù àwẹ̀ ṣé àwọn ṣé inú wa sọ́lá làáfíà láti jẹ sàrẹ̀ àti inú tí ó fi lè gba àwẹ̀ àtàwọn táwọn dókítà tán jẹ́ onímọ̀ ṣègùn táwọn mọ̀ tán tó máa ń yẹ̀ wò lára ọlọ́run abiyọ̀bá ni káòsì kúrò nàìjíríà ní ntọ́ dá mi lójú over ninety percent èèyàn ní nàìjíríà ni wọ́n ṣe medical check up èmi náà ò tí ì ṣe dàsìkò tí mò ń sọ̀rọ̀ yìí kọ́lọ́njà wa náà rówó tá ì ṣe ẹ̀yin ọmọ ìyá abẹ́yìn náà jẹ́ onímọ̀ ṣègùn èyí táwa ní làwa ná yìí owó làwa náà fi lọ kọ́ ìmọ̀ tá à ń sọ yìí kìí ṣe pọ́ jábọ́ láti sánmọ̀ ẹ̀yin náà lọ ẹ ò jẹ́ pé àwa tá a bá já àfa nìkan làwa máa ń ná mọ̀ ẹ̀yin tẹ́ ẹ bá lówó ẹ̀yin ẹ ná owó tiyín ẹ gbàbẹ̀rí ìyọ̀nù ọlọ́run ẹ̀yin tẹ ẹ nímọ̀ ṣègùn ẹ mọ ẹ ṣe lè ṣe medical check up fáwọn ọmọ ẹ̀yà wa tọ́já sí wípé nítorí yẹ kánná two five one nínú kọjá seven hundred ẹ̀yin náà ṣe bẹ́ẹ̀ sáwà tá a já àfa nìkan láàmú nọ́mọ̀ tiwa ṣe bí náà lọ kọ́ nù ẹ mọ̀ gbogbo nǹkan owó owó owó owó sẹ́yìn bá pé iye tá a torí pọ̀rọ̀ àkìdá ni o eléyìí seven five torí pọ̀rọ̀ ológa ni níjọ́ wò làwa máa ṣe bẹ́ẹ̀ a máa ń pẹ̀yìn náà tẹ́ máa dáhùn béèrè lórí ìmọ̀ ìṣègùn ṣùgbọ́n irú àwọn ọmọ ìyá wa ó lò sí pọ̀ nù mùsùlùmí ẹjẹ́ aṣọ òtọ́rọ̀ ẹ̀yin tẹ́ ẹni mọ̀ nípa medicine ẹ organize ẹ̀yin méjì mẹ́ta ọlọ́run bá ní sàwọn ọmọ ìyá wa lẹ́sàn-án rẹ̀ tán máa financially àwọn náà lo ìmọ̀ wọn lọ́fẹ̀ẹ́ irú táwọn fẹ́ẹ́ nù Islam so ìtọ́lá pé àwọn èèyàn níbi kan sanwó wọn lọ sí ìtúwẹ̀ tó lówó lọ ṣùgbọ́n àwọn tí ò lówó lọ́tà abárẹ̀ èèyàn ọmọ ìyá wa méjì mẹ́ta tẹ̀ ẹ̀jẹ̀ medical doctors ẹ̀yin náà kóra yín jọ ẹ wúlò fáwọn mùsùlùmí ẹ yẹ̀ wọ́n wò ibẹ̀ lẹ́tì náà pé ẹ̀jẹ̀ rẹ ti wà contaminated ojú rẹ òrìnnà dáadáa yẹ kó ṣe báyìí lóògùn báyìí káwé ò tó dé àwọn àáfàá lára tá a fi múra lẹ̀ di rọmọdọ́ ni a pàdé ní ashadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk